أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحابه وسلم تسليما كثيرا أما بعد أكي أن يوا نيلي لوكو ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ wa ní dédé àsìkò yìí àsìkò yín ní abẹ́ ilé ẹ̀kọ́ wa markas ansor sunna al-islami láti shimawa lábẹ́ olùdásílẹ̀ rẹ̀ àti olùdarí rẹ̀ fadilatu imam asheik abdulhakim abdulrahim al-kutubi tí a máa gbéyẹ̀wò lẹ́ni náà ni ìbéèrè àti ìdáhùn sí lórí àwọn nǹkan tí kò yé ní inú ẹ̀sìn wa yálà nínú àwọn nǹkan tí wọ́n ti bá wa sọ ni àbí àwọn nǹkan táwa náà tún rí pé ó kí o ilé yìí ò yé mi tó ní agbègbè ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ síwájú kí a tó máa bá ìyàn lọ kárí àwọn èèyàn tó máa pè nọ́mbà tí ẹ pè wá sí ni zero eight one three three three one three one seven two tàbí zero one three four three eight four three eight lẹ́ẹ̀kan sí zero eight one. three three three one three one seven two àbí zero one three four three eight four three eight. نعم شيخ آه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حفظكم الله ورعاكم بارك الله فيكم ورحمة وأثبتكم على الحق الله يعني وإياكم آه وأفضلكم على الخيرات والبركات الله وإياكم نعم ني آه بي ọ̀sẹ̀ àbíjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tí à ń gbé ọ̀rọ̀ kọ̀bùlẹ̀ àti bàdíyẹ̀wò ọlọ́run ní kí n ṣalábàápàdé àwọn ọ̀dọ́ kan nígbà tá a délé àsìkò wọn bá tó mo ní kan jẹ́ ká lọ kírun wọn ni àfáwọn àwọn ò lè lọ kírun àkílódé ìwọ́jóbìnrin ni wọn ni àpé afá kò lè yé yín wọn ni òkè jẹ́ kó yé mi ó ní pé òun ò nírun pé òun ò nírun òun ní jánábà lára ma ní ẹkọ́ lọ wẹ jánábà kó já lọ kírun olóhùn mọ bí wọn ti wẹ ilé ìwà kanmílóminú pé àdúrú ẹni bá olóhùn mọ bí wọn ti wẹ jánábà tọ ma ní ókè o tó bá ti di ọjọ́ báyìí o yóò bọ́ ìdáhùn sí mọ́tí wẹ jánábà hmm. eh, inṣáàlá جزاكم الله خير بارك الله فيكم الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه وتبع هداه إلى يوم نلقاه وبعد ليت يدوقف الله أشي الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم لدى صلاتنا كما بان وعلى إلى النبي وصحابه àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama lẹ́yìn náà kí gbogbo àwọn ìyá wa àwọn bàbá wa tí wọ́n ń bẹ nílé tí wọ́n ń gbọ́ wa lórí ètò albayan wa tibiyan abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala kí ó mọ́ṣá àkàkùnú mizan hasanatu ní kálukú wa. bákan náà àwọn irú ọlọ́wọ́n ọba tí wọ́n ń ṣe olùnáwó lórí ètò náà tí wọ́n sì ti náwó tó pọ̀ lórí ọlọ́mọṣàbà sanwó náà lẹ́sùn lórí. alámàrí báwo la ṣe ń wẹ jẹ́nàbà ó máa ń yanilẹ́nu pé kásìmọ ẹlẹ́nìkan tí ó ti mọ bóòlù àti ń wẹ ìjẹnaba mhm. pàtàkì jùlọ ká tó wá nínú àwọn ọ̀dọ́ Islam tó tó wá ní ohun ìmọ̀ kírun ǹjẹ́ kí ló dé kó ní torí pa ìmọ̀ ìjẹnaba wẹ̀ mhm. èmi gan rántí pé lánàá mo rìsífù mo rìsífù fọ́ìsàn ọ̀sẹ̀ kan ní tí wọ́n sì ń béèrè ń bẹ̀ náà ni pé ẹ̀dákun bò náà ti máa ń wẹ ìjẹnaba ó wá ṣe déédéé yìí tẹ́yìn náà tó ń sọ yìí náà ọlọ́mọṣẹ́ àṣẹ wa. àkọ́kọ́ ni pé kò sẹ́ni tí ó ma jẹ́nàbà àwẹ̀ òun kan ní ọmọ pòun ma jẹ́nàbà àwẹ̀ wọ́n lọ́mọ sáà fún alágbọ̀yé ẹ̀sìn torí kí gbogbo ẹni tó bá ti mọ bí èèyàn ti máa ń wẹ̀ ńlé hmm. bí èèyàn ti máa ń wẹ̀ kó tó jáde hmm. gbogbo ẹni bẹ́ẹ̀ ó ti ma jẹ́nàbà àwẹ̀ kódà gbogbo ẹni tó bá ti máa ń sanra ẹ̀wọ̀n kí èèyàn máa ń sanra ọ̀tọ̀ ni kí yorùbá léèyàn ń sanra hmm. ọ̀tọ̀ ni kí yorùbá léèyàn ń wẹ̀ kankan gbogbo ẹni tó bá ti mọ́rú àwọn ilé ìwẹ̀ ìlànà méjìlá fi máa ń wẹ̀ jẹ́nàbà ìlànà àkọ́kọ́ à ń pè kan ní alghuslu alkabil hmm. alghuslu alkabil ìyẹn ni ìwẹ̀ jẹ́nàbà tó pé pérépéré ẹlẹ́ẹ̀kejì wá ní alghuslu almujzi ọ̀nà hmm. èyí tó ṣe pé kò pé tó òkun tó ní o hmm. àmọ́ bẹ́yàn bá ilé ti ṣe níwájú ọlọ́run olúwa rẹ̀ ti máa ń bì jẹ́nàbá èyí tá ń pè ní al-ghusl kamil ọ̀nà tí ó bà wá ní pé ta bá fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ á kọ́kọ́ fọ ọwọ́ wa méjèèjì bàbá fọwọ́ wa gbogbo àwọn ìdọ̀tí tó bá jáde lójú ara wa á fọ gbogbo àwọn ìdọ̀tí náà kó abá tó fọ yẹn náà kúrò tán a tó fọ ọwọ́ wa ká tó fi fọ gbọdọ̀ tí òun bóyá ọṣẹ ni a tó fọṣẹ sí i rí yẹ̀pẹ̀ ni àbí nǹkan kan bẹ́ẹ̀ hmm. láti lè fi fọ ìdọ̀tí náà kúrò lọ́wọ́ wa. Hmm. abá wa ṣe yóò tán àwa bẹ̀rẹ̀ àlùalá bá a ti máa ń ṣàlùalá kírun àṣàlùalá hmm. èèyàn lè ṣe mẹ́ta mẹ́ta bó méjì méjì náà déédéé náà ni so abá parí àlùalá wa bákan méjì wa ni bàbá débi ká ti fọṣẹ níbi àlùalá àlè dẹ́sẹ̀ nìdúró ká àlèfọ́ ń bẹ̀ náà ní ẹsẹ̀kẹsẹ̀ bàbá dádúró adádúró dígbà bá parí gbogbo ń ta fẹ́ ṣe tán àwọn àfọ̀ àrùn ló bá wúyàn èèyàn lè fọ́ ló bá wúyàn àdádúró àdílé rẹ̀ nu bàbá àfọ̀dé àti fọ gbogbo tó kù lẹ́nu àlùwàlá o àwọn àdá ara wa mẹ́ta báwọn àfọ̀ orí wa báyìí láti gbogbo orí débi ọrùn gbogbo irun wa ajẹ́kómi ó dé gbogbo bí ìpìlẹ̀ hmm. irun wa so àá sì gbogbo atábá nírùngbọ̀n àá sì pa ya irùngbọ̀n wa abáfọ̀rí tán a tó bọ́ sí ẹ̀gbẹ́ ọ̀tún wa àfọ̀ gbogbo abíyá gbogbo kàràkàrà tí bá ń bẹ ní ara wa gbogbo ẹ̀ pátápátá òun náà ni àfọ̀ gbogbo ẹ̀gbẹ́ ọ̀tún àwọ̀ gbogbo kàràkàrà bíi tán gbogbo bẹ́ẹ̀ kàràkàrà bí ọwọ́ ẹ̀yìn gbogbo ẹ̀ láti pa ọdún kí ọwọ́ owó dé gbogbo ẹlẹ́pẹ́ ọ̀tún bẹ́ẹ̀ àbá parí ẹ̀gbẹ́ ọ̀tún á tún bọ́ sí tòsí náà aṣọ náà bẹ́ẹ̀ gbogbo kàràkàrà gbogbo abẹ́ abíyá gbogbo ọbẹ̀ gbogbo bó bá jóbìnrin ni mm. yóò gbé gbogbo wájú rẹ̀ sókè yóò gbọ́ sábẹ́ ẹ̀bẹ̀ kómi ó lè kárí ntásáfẹ́ ló ń bẹ̀ ni pé kó mọ̀ kùbì kan tí ọ̀nà òníde tọ̀bẹ́yàn move and age bí ìgbésí ẹ̀yọ̀ kan bí ó dúró tẹ́lẹ̀ yóò kàn ara súnṣẹ́ ìwájú wáyé ó bá débi tó wá ìbẹ̀rù tó ti wá fọ ẹsẹ̀ yóò wá fọ débi kòkò sí ẹsẹ̀ tí yóò fọ lẹ́ẹ̀kan gbà ní sàlù àlá yóò wá fọ ẹsẹ̀ náà ó bá ti wá fọ ó mọ̀ pàdé jẹ́nàbà nù. bá ti wá wí obìnrin tó bá fẹ́ wẹ̀wẹ̀ háídọ̀ bí ó ti wẹ̀ náà nù afẹ́ wẹ̀wẹ̀ nífàsù bá ti wẹ̀ gbogbo tí bá ṣà jẹ́ ìwẹ̀ ìlànà tí a fi máa wẹ̀ kódà bá ti wẹ̀ fókun náà nù òkú nǹkan ní àwọn nǹkan kan tá a jẹ́ kó kàn kún wa fẹ́ wẹ̀wẹ̀ ká fẹ́ wẹ̀ fókù mùsùlùmí mm. gbogbo bá a ṣe mọ́ ń dami sẹ́nu àníkàn dami sóhun lẹ́nu torí kò sẹ́mi tí ń kọ̀ǹtró ẹnu mọ́ kómi nìkan máa lọ mm. sòsí àníkàn rọ́mi sí mú gbogbo yìí láwọn ẹ̀kọ́ níjọ abá débi àlàyé bá ti ń wẹ̀kú náà a máa sọ eléyìí so eléyìí là ń pè ní alogoslo alkamil alogoslo alkamil ìwẹ̀ jẹ́nẹ́bà tó pinnu mm. ìrìnàkejì wa ni alogoslo limojizi ìjà pé náà lóko slow lè mójúzé ni pé kìí ṣe pó pé pérépéré tán kìí ṣe pé gbogbo ń ta wí ilà ṣe ń bẹ nǹkan méjì lákàn wọ́n sọ nǹkan mélòó nǹkan méjì nǹkan méjì òun náà yóò kún ìta aṣọ lẹ́ẹ̀kan yìí náà níta pé náà lóko slow lè ká mìlè ìtorí pé ẹyọ kan nu méjì òun dandan níbi ìwẹ̀ méjèèjì yìí ọ̀ọ́ká ní méjèèjì náà ni dandan tó rí ni ìtumọ̀ ẹ̀ ni pé tá fẹ́ wẹ̀ jẹ́nẹ́bà orígun méjì tí ò gbọdọ̀ mọ́ sínú wẹ̀ tá ti rí méjèèjì yẹn ju gbogbo yòókù àlékún àlékún ládá nìkan máa ń jẹ́ àlékún ẹ̀san nìkan máa ń jẹ́ èyí ò ní pé àkọ́kọ́ àníyà hmm. ṣùgbọ́n tó bá du ẹjẹ́ náà bá ó gbọ́dọ̀ kọ́kọ́ láníyàn orígun àkọ́kọ́ nù hmm. bí yóò bá wẹ ìtaṣọ lẹ́kẹ̀rẹ́ àlùkùsù kamil àníyàn ni ó ṣáájú rẹ o hmm. kó tó sọ gbòyí táwọn yìí bọ́ eléyìí náà kí ló ṣáájú náà àníyàn àníyàn kò ní kò máa wá pé ó lè tún ní ah, ìgbà sí máa wẹ̀ tún máa ń dà níyàn nìyà sọ́ni Hmm. máa gbómi si balùwẹ̀ ẹgbẹ́ lọ rí wẹ̀wẹ̀ pé mo ṣẹ̀ dáràn kan ah, ah, ọtí ṣe kínú àníyàn ti dúró tán pè láníyàn náà nù ah. so àníyàn tó máa ha láníyàn orí ọkàn ní dúró sí lọ́kàn fi ń pọnmi fi ó wá ní pé ta'mimul jasadi bil ma hmm. ta'mimul jasadi bil ma kó mọ́ kùbì kan. nọ́mbà tí a pè sí ni zero eight one three three three one three one seven two lẹ́ẹ̀kan sí zero eight one three three three one three one seven two àbí ká pè sí zero one three four three eight four three eight lẹ́ẹ̀kan sí zero one three four three eight four three eight. Hmm. so ẹlẹ́ẹ̀kejì ní májẹ̀mú ìwẹ̀ tá a pè ní àlọ́gọ́sùlò lè mójúrí òun ni pé lẹ́yìn tá a bá ti láníyàn kó máa kùbì kankan nu ara wa hmm. tómi ò ní dé eh, kó máa kùbì kankan nu ara wa tí omi ò ní dé eh, ẹja ọjọ́ kọ́ọ̀tù so ìtumọ̀ kó máa kùbì kankan nu ara wa tómi ò ní dé ni pé gbogbo ara wa pátá káwa dàmì sí hmm. èyí nù kí mo fi náà tó bá ti máa rá sìn ó ti mọ jẹ́nàbà àwẹ̀ hmm. tẹ́fútẹ́ yóò bá já sanra yóò bọ́ léwẹ̀ yóò mọ̀ dábí orí yóò bá wúlò lè mọ́ fọwọ́ gbóra yóò fọwọ́ gbogbo ẹ̀ kó mi níta gbọ́dọ̀ ní pé kó mọ̀ kùbì kankan hmm. kò gbọ́dọ̀ sí kàràkàrà kan tí omi ò ní dé nígbà tí ẹni bá dáníyàn jẹ́nàbà nísìn pé mo fẹ́ dáníyàn kún fẹ́ wẹ̀ jẹ́nàbà bá swim swim swim swim ó swim bọ̀ swim ó swim dégbé kò fẹ́ síbi kan nú ara rẹ̀ tí irú ẹni yìí ẹ̀yẹ̀ kan gbọ́dọ̀ ní kò ti wẹ̀ jẹ́nàbà o nínú òfin ìtọ́ lọ́run ó ti wẹ̀ káníyàn sáà ti ṣe kíni kò ṣáájú so táníyàn bá ti dúó tómi ó sì kárí gbogbo ara wa eléyìí la ń pè ní alọ́gọ́sílò alimojize ẹ̀rí pé ní ti kò lálù àlánú àlù àlá ò dínú kò sí nǹkan kan hmm. ẹ̀rí pé ní ti kò pín ara sí mẹ́ta hmm. àìtara sí mẹ́ta ni kò dá nǹkan rú ọlọ́mọta fún wa lẹ́yìn. wa alaikumus salam Ah, gbogbo àwa tí a bá pé ẹ jẹ́ ká yẹn ẹ̀rọ rédíò wa sílẹ̀ dáadáa ká lè gbọ́ra wa yékéyéké tó ti yé nọ́mbà tí a pè sí ni zero one zero eight one three three three one three one seven two àbí ká pè sí zero one three four three eight four three eight so ala kulli hal so ẹni tí ó bá wẹ jẹ́nàbà mùsùlùmí kan gbọ́dọ̀ sọ pé òun ò mọ jẹ́nàbà wẹ̀ torí pé nínú tó rọrùn parí nínú islam kò hmm. ní jẹ́nàbà wa hmm. àmọ́ nítorí pá kí ń gbá láyé hmm. so ẹlòmíì gan àìbèrè rẹ̀ ní ìjó rà láyé ẹlòmíì tó wà rí tọ ọlọmọdé akúnà béèrè pé yá kò tún béèrè lọ́wọ́ ẹni tí ọ̀rọ̀ yé wọn wàá sàsọ fún pé lálàlá àfikọ́rọ̀ ò gbà báyìí kò gbà báyìí ṣùgbọ́n tá bá ti lè gbìyànjú tá ti ṣe bó ti yẹ kí a ṣe pẹ̀lú ògo èsì tó yẹ kárí náà ni àárì so ìwẹ̀ jẹ́nàbà lódìndí òní èyí tí ó lálù àlá tó ara kẹ́kẹ́ tá gbọ́dọ̀ wá tó pàkíyèsí mi ṣẹ́rí àlùgúsùlù kámìlù tó lálù àlá nù hmm. bá a bá ti wẹ̀rù jẹ́nàbà bẹ́ẹ̀ hmm. a lè fi kírun. ọ̀nà yẹn pàápàá ah, àtọ̀ràn yẹn o àti náfìlà kò ní ìdí àtún sálù alámi ìmọ̀ hmm. àfi tálù àlá ta ti ṣe ń gbà ta wẹ̀un tó bá bàjẹ́ lókù ká níbi àti ń wẹ̀ lọ́wọ́ àwa aṣọ hmm. aṣọfẹ́ ni e, e, ìwẹ̀ ìbàjẹ́ o hmm. àfi tó bá dáná jẹ́ náà mi ọ ń wẹ̀ lọ́wọ́ lọ́wọ́ aṣọ mọ̀ wulẹ̀ dá ìwẹ̀ rẹ padà wọ́n sá mọ̀ bá ìwẹ̀ rẹ lọ àmọ́ kìíní kankan ni pé tó bá kírun ọ̀tún àlùwàlá ṣe so bí yàn bá wá ṣe àlùgúsùlù kámìlù ó gbèrún tó àlùgúsùlù lè mójú èyí tí ò lálù àlánú sọ́run náà wá gbẹ̀rún ọlọ́gbẹ̀rún o kí ló fà á ni pé ń a fi ìwẹ́ nìgbé kúò lára ńlá ni Tabawa ilé gbẹ́gbẹ́ ńlá kúò lára ẹ̀gbin tó mọ̀ mú wọn sàlù àlá la dáná rẹ̀ hmm. bóyá ń bóyá yàn tún ṣe ṣe ti wá ẹ náà. tí àbá wọ jẹ́nọ́bà yẹn kí ìrìn ọ̀ràn yẹn bẹ́ẹ̀ ń bọ̀ èèyàn lè fi jẹ́nọ́bà yẹn kí ìrìn mhm. táyì adigbọ́yìn ní tá à ń ṣàlàyé lọ́wọ́ ọ̀nàánù alhamdulillah ṣe rí ìwẹ̀ tá a bá ti wẹ̀hún hmm. a lè fi wẹ̀ yẹn kírun àti ń bí alùgúsù olùkámìlù ni o àti ibi àlògóṣúlú àlèmódìlé ìyún ni pé ìwẹ̀ jẹ́nàbà ta sàlù alánú ẹ̀ hmm. àti ìwẹ̀ jẹ́nàbà tí a sàlù alánú ẹ̀ méjèèjì náà la lè fi kírun hmm. so àmọ́ nǹkan tí ò lè mú wa fi kírun ni pé káníbà ti ń wẹ̀ lọ́wọ́ àwaṣó hmm. àbá lọ́rẹ̀ tó ṣe gbọ̀nsẹ̀ àbá lọ́rẹ̀ tó gbọ́ àbá tó gbọ́ àwọn nǹkan tí máa ń bá lù àlá jẹ́ àwọn yìí ni ó wà mú wa ṣe àlù àlá mi kò nídìí tá a tún máa ń tún ìwẹ̀ mí ìwẹ̀ mọ́ àmàlù àlámì làásì ṣáájú kí a tó lè kírun ọlọmọṣà fún alágbọyé ọ̀rọ̀ rẹ̀. Hmm. jazakumullahu khairan. nam nọ́mbà tí a pè sí ni zero eight one three three three one three one seven two. asalaamualeykum. nam bọ́lá ẹ ti ń pè ẹni gbà tí yẹn bá ń wẹ̀ lọ hmm. ọwọ́ wá ṣèṣì kan nǹkan ọmọkùnrin a ní ǹjẹ́ èèyàn lè máa kí ìran ọ̀hún lọ àbí ẹ̀kọ́ ni wọ́n ti ní irú eléyìí àwọn àlùfáà inú kò lórí bọ́wọ́ wa bá kan nǹkan ara wa hmm. àmọ́ gbogbo ọ̀rọ̀ ni pé tọwọ́ bá ilé kan téèyàn wá gbèrò adùn pẹ̀lú ẹ̀ tó yẹ pé èèyàn gbèrò tí tí máa ń sọkùnrin sí èèyàn lèèyàn fi wá lọ rèé fi ọwọ́ kan hmm. irú àlọ́ alábẹ̀ ti bàjẹ́ o a hmm. ní tún wẹ̀wẹ̀ mọ́ àmọ́ àá hmm. tún àlò àláṣe láti lè fi kírun àmọ́ ká nígbà tí ń ṣe òun ọwọ́ kan sì sí lọ́bẹ̀ ní ọwọ́ kan sì sí lọ́bẹ̀ ní assalamu alaikum assalamu nígbà tá a ti gbọ́ wọn so ká lọ́wọ́ kan ṣe ti lọ́bẹ̀ èyí òun ò sí nǹkan kan ní tó lékè nínú ọ̀rọ̀ àwọn àlùfáà nítorí pé bí ìgbà tó ọwọ́ bá kan wọ́ nísìn dada tó àfẹ́ ara wọn ọwọ́ kan tán tó àfẹ́ ti rẹ̀ kò bá yẹn tọwọ́ bá kan bẹ̀rún náà téèyàn kan tó kàn kan lásán hmm. èyí òun ló àfẹ́ àmọ́ ká ló kan ni téèyàn gbèrò nǹkan hmm. èyí òun látàn ló àlàṣe ọlọ́wọ́ ẹ̀dá kan bá sọ̀rọ̀ sókè dáadáa naam ẹ̀lá òdòkè náà ṣe lè bá gbọ́n sókè díẹ̀ sí kí ló dé tí wọ́n fi máa ń tú àfẹ́sírù sí ogun ẹbọ náà ok oh kéèyàn máa tẹ̀lé láti lọ. wọ́n ní kí ló dé tí àwọn àfá wọn máa ń tú àfírò sí oògùn ẹbọ hmm. táwọn sì mọ̀ sí ni màjíìkì. Eh, wọ́n náà wọ́n ṣàfihàn alágbòye ọ̀rọ̀ rẹ̀ eh, ìtàn ẹ májíkì náà wọnú ẹ ni kò parí síbẹ̀ hmm. ẹ májíkì náà wọnú ẹ ni kò ṣe kí ni kò parí síbẹ̀ ẹ àwọn ọ̀nà táwọn àfáàfi wá ṣàlàyé rẹ̀ ó pọ̀ hmm. àmọ́ inú ọ̀nà rẹ̀ náà ni pé nǹkan tó ṣe pé kò ṣiṣẹ́ fún nǹkan hmm. kẹ máa wá lò ó kẹsì máa rí changes yẹn bẹ́ẹ̀ lápèjúwe ní sì kí wọn gbójú òkè báyìí kó gbójú olẹ̀ kó sì pòórá kí o gbá àtókù náà mọ gbójú òkè ká gbójú òkè ká ò bá pòórá ṣẹlẹ̀ àìpòórá wa lọ́dọ̀ tiẹ̀ òun sọ pé òun lo oògùn mm. àmọ́ nínú ṣẹ̀ríà kí ló lò àṣẹ̀hẹ̀r mm. ìdán ni so èyí tí ṣẹ̀ríà gbà pé kò ní jẹ́ dán òun ni pé orímọ̀ wa ń fọ́ yan ọ̀yà ẹ̀mú ewé báyìí ẹ̀yẹ rẹ sínú omi ẹ̀bá wa rẹ̀ ẹ̀wá ṣe kínú ẹ̀wá mu ẹ̀rí pé a rí connection láàrin méjèèjì ló jẹ́ pé àtológun ẹ̀bọ àti onímàjíìkì gbogbo wọn òpìdán ni wọn o hmm. ọ̀rọ̀ tá lùkúrá ní ìwé ó bá wọn náà wípé wala yuflihu sáhírù haythu ata ọlọ́run ní òpìdán gbogbo ibi tó bá dé kò ní ṣoríire o ọlọ́run dákun mọ́ sí ti wá bẹ́ẹ̀ ọlọ́kùn ṣàlékún dáadáa fún wa so eléyìí lágbègbè bẹ̀rù hmm. ẹ ìbéèrè kejì ó ní pé náà. Assalamu alaikum ẹni kaba ló òkè náà kaba ló rédíò nílẹ̀ sílẹ̀ dáadáa náà ìwẹ̀ jànáza kéwẹ̀ jánábà bí ìwẹ̀ jànáza ìwó níbẹ̀ náà ìwẹ̀ òkú ok ok ìzákùnmọ́lá fẹ́ Eh, ọlọ́wọ́n ṣàfihàn alágbóyè ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ àti ládìlé rẹ̀ bíjọ́ mi torí pé odidi àlàyé kan ní bá àti máa ń wẹ òkú ẹ̀ eh, àmọ́ bá àti máa ń wẹ òkú náà ó kàn láwọn ẹ̀kọ́ tó súnmọ́ ni tẹ́ pé àwọn ẹ̀kọ́ yìí náà gbọ́dọ̀ fojú kékeré wò ó tí ó tún ní ìdí odidi àlàyé àmọ́ ní ṣókí ṣẹ́rí gbogbo tá a pamọ́ ti ń wẹ jẹ́nàbà wọn bá ti wẹ̀ fókù náà a gbọ́dọ̀ wá bíi tówẹ́lì kékeré kan tá a fi bo déédéé ojú ara rẹ̀ hmm. tàbá ṣe yìí ń tán nínú ta tún gbọ́dọ̀ tún mójútó hmm. nítorí afẹ́ wẹ̀ fókù mùsùlùmí. asalaamu aleykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. naam. naam. Hmm ẹ̀yìn ọkọ àti ìyàwó lè wẹ̀ fúnra wọn nígbà táwọn méjì bá jáde láyé wọ́n lè jọ wẹ̀ fún ara wọn eléyìí ní ṣókí nìyẹn anábùwà mm. muhammad sallallahu alaihi wasallam ti sọ bẹ́ẹ̀ fàáyíṣà rí ìka mm. lọ bá ṣáájú mi ní kódà kò sí tó burú kí n wẹ̀ fún ọ yóò já sí pé kò sí láìsí kọ́kọ́ àti ìyàwó kan wẹ̀ fúnra wọn ẹ̀yìn bàbá wa ń wẹ̀ fókù òkè àtúgbà béèrè Ah, eh, èèyàn mélòó ni máa ń wà níbi tí wọ́n bá ti fẹ́ wẹ̀ kókù ah, ṣẹ̀díà ò fi iye èèyàn síbẹ̀ hmm. eh, àmọ́ ẹ̀ńtà àbákan nídìí àfẹ́mẹ́ ìdí òun ni pé ká nísìnyí òkú níjẹ́ni tó sanra hmm. ẹ̀rọ̀gẹ́ bá ní pé èèyàn méjì pé ló gbọ́dọ̀ wà ń bó láti mọ gbé wọ́n lè mọ́ lè dágbé tó tó bá bùkátà sí kéèyàn pé mẹ́ta kan pé mẹ́rin àti ní ìdèyàn mẹ́ta èèyàn mẹ́rin àbí tó dé ìgan àwọn mẹ́ta mẹ́rin yìí náà wọ́n gùn mọ́ láwọn náà mọ́ wọn àmọ́ ṣètò àwọn náà sì fẹ́ wẹ̀ ẹ̀já pé mẹ́fà ń gbà náà kan lè mọ ẹni tí ó mọ gbé mm. àmọ́ tíṣẹ̀rí ó kàn fẹ́ ní pé àyè máa débi tá a ti fẹ́ máa wẹ̀ fókù ká wá sọ̀bẹ̀ délé ẹjọ́ hmm. ká wá sọ̀bẹ̀ délé àròyé hmm. ìdí tá a fi gbọ́dọ̀ pọ̀ nù kí wà ní pẹ́jọ́ là máa rò hmm. kódà bí tá a bá ti fẹ́ wẹ̀ fókù tá a bá rà wọn ọmọ kéwù kan àbí mùsùlùmí kan bí wá èmi náà sì mọ kí ni èmi bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ wọn dúró ẹ̀ ń gbọ́ ṣe pé wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ni kì í ṣe pé wọ́n fẹ́ máa ro a sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ bí èèyàn ti máa ń ṣe níbi ìrú salam wa rahmatullahi wa barakatuh. Naam. Wọ́n ti, òun náà dáhùn tán sí. Òun náà dáhùn tán sí, ìwé jànáza náà dáhùn tán sí. Àlàyé ń bọ̀ wá lórí ẹlẹ́kùnrẹ́rẹ́. A máa ala kulli hal gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọlọ náà lórí bá ti ń wẹ̀ fókù pé àwọn tá a gbọ́dọ̀ mójútó ó pọ̀ níbi ipa fẹ́ wẹ̀ fún oko mùsùlùmí. Hmm. Ìhòhò rẹ̀ níjọ́ a bá ti bẹ̀rẹ̀ sí ní wẹ̀ báyìí. Hmm. tí ó fi dópin tówẹ́lì kékeré tá a fi bójú ara rẹ̀ gbọ́dọ̀ kápò hmm. torí kò lẹ́tọ̀ọ́ fẹ́ nìkan kan kó máa rí agbègbè òun ṣẹ̀dí ọ̀fẹ́ tẹ́nìkan kan rí hmm. agbọ́dọ̀ bó ẹlẹ́ẹ̀kejì àwọn bàbá wa ń lẹ̀ Yorùbá dákọjá pẹ̀lú alákèéfì o òkú mùsùlùmí tá a mọ́ là ń wẹ̀ fún lé àgbá e, o wọ́n bá léèyàn wẹ̀ fókù lórí bẹ́ẹ̀dì kó gbá o torí ọ̀nà tó ń gbà fi ń ṣerú yìí wọ́n máa ń nù ni ó wá kàn máa fi aṣọ báyìí ó máa fi palára irọ́ o ọ̀tọ̀ ni mọ́síhù nínú ṣẹ̀ríà ọ̀tọ̀ sì ni gásílù ìtíṣẹ̀ yìí àfẹ́ ká mọ mọ̀sáhà ọ̀tọ̀ ẹ bá a bá ń ṣàlùwà lánìkì yẹn ni a máa ń fọwọ́ pa orí ni bọ̀ ẹ̀rí pàwọn tó kù kí là máa ń ṣe a máa ń fọ́ ni so okú mùsùlùmí a máa ń fọ òkú ni a wẹ̀ fún sam kódà bó ara rẹ̀ bá dọ̀tí bí àgbà tó rẹ̀ ó gba àwọn medication kan bóyá fò rí pàmbì kan bóyá bí kíní kan ṣe bì kan bó bá gba ká yọ kànkàn àtọ́sẹ́ àáyọ hmm. kànkàn àáyọ sẹ́ nítorí pé a fọ́ a fẹ́ hmm. tó ra fẹ́ kó mọ́ kànga kànga a fẹ́ prepare fáyè ibi tí ń lọ ni. Hmm. so àmọ́ ìta àmọ́ra àwọn àwọn ẹ̀fẹ́ kù lórí bẹ́ẹ̀dì ẹ̀ máa rí wọn àti ẹwà gba níbo lẹ́ẹ̀dì wẹ̀ fún orí bẹ́ẹ̀dì náà ni ẹ̀ ti wẹ̀ fẹ́ni yìí hmm. ẹ̀ ti pé àdéhùn fìdí nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ ni pé wọ́n kàn fomi wọ́n fomi pa so bàbá wẹ̀ fún a prepare òkú dáadáa a hmm. nídìí omi kó dandan sì kọ́ lomi gbóná táwọn wọn gbà míì dandan kọ́ lomi gbóná so in tó máa ń bí omi gbóná ni pé ká lásìkò tó kù ní kú òtútù bá mú tẹ́ hmm. pé ká ní pé ń bẹ láàyè náà ní tẹ́lẹ̀ yóò bẹ kò ní bèlè wẹ hmm. omi tútù hmm. bọ́ à ń bẹ nú ooru ẹ̀tún wa ń wó omi gbóná dákun nú ooru tí yẹn gan mọ́ fomi gbóná wẹ̀ so wọ́n fẹ́ ká tírìtì òkú bí alàyè bíṣẹ̀ bí a ti gbé wa nù eh, gbogbo tí bèrè lọ ni ó da púpọ̀ so wọ́n fẹ́ ká tírìtì òkú gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí alàyè bí èèyàn bá ń lọ rèé mú òkú mùsùlùmí tẹ́ ẹ wá ń fomi gbóná wẹ̀ lásìkò ooru hmm. bí ìgbà tẹ́ ẹ ń fomi gbóná wẹ̀ fáláyè náà lásìkò tẹ́ ìnira ni ó bọ́ sí so àwọn àfáà tán mú à ń lọ omi wá ó nídìí tí wọ́n ti torí ẹ̀ tí wọ́n fi gbé e kalẹ̀ hmm. so ọlọ́mọṣà fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ so a mú òkú mùsùlùmí a wà tẹ́ ẹ hmm. a bá ti bobi ta ní ààbò yìí a wà bẹ̀rẹ̀ a fọwọ́ bá ti sọ́lẹ̀ kan bí ẹ̀ ti mọ́ ṣe jẹ́ náà gẹ́lẹ́ bẹ́ẹ̀ láti mọ̀ ṣe òun náà àmọ́ tá a bá débi ẹnu rẹ̀ a ní rọ omi sí lẹ́nu báyìí torí pé ẹ̀mí ní bẹ lára wa là á fi ń kọ̀ǹtró tí nǹkan bá fẹ́ wọ ẹnu wa tá a dà padà ẹ̀mí ni ò sí lára tiẹ̀ mọ́ torí ẹ̀ bá lóun lọ rèé da omi sí kí ni ó lọ tẹ́lẹ̀ omi ni ó lọ sòṣe ni o hmm. ìdí nu wọn ni àwọn àrọ̀ra wa wá bí handkerchief kékeré kan àbí face towel kékeré kan àbí ọwọ́ aṣọ ìrébété kan àwọn afaṣọ ní kódà lè wa lọ mọ́bí ìka wa báyìí hmm. aṣọ òun láwà fi sómi àwọn àrọ̀ra fi síbi ẹnu rẹ̀ àwọn bá fi nu ẹnu rẹ̀ nù á bá kó ẹnu rẹ̀ dáadáa á ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì tí yóò bá dọ̀tí á tún ṣe bẹ́ẹ̀ ní ẹ̀kejì bá dọ̀tí kọ́ á ṣe bẹ́ẹ̀ tábìlì pé o ti mọ́ bá a ti wá ṣe ń bí ẹnu bẹ́ẹ̀ náà là á ṣe ṣe níbi ìmú tó àwọn kan tá a gbọ́dọ̀ mójútó nù bákan náà tá a bá wẹ̀ fókù wọn ló da púpọ̀ ká wá kíní kan tá a wọ̀ sí ọwọ́ wa so ẹbí hand gloves ká wọ̀ nǹkan kan sọ́wọ́ yóò lè já sí pé gbogbo àwọn ìdọ̀tí tá a bá fẹ́ ṣe ànímọ́ òní lọ bákan náà nǹkan tá a tún mọ mójútó ń bí a fẹ́ wẹ̀ fókù ni pé bá fẹ́ bẹ̀rẹ̀ sẹ́gbẹ́ta láyé nísìn akànní ká fọwọ́ wa méjèèjì mm. ká sì fọ bí tí nǹkan ti jáde ká nu gbogbo bẹ́ẹ̀ nù àmọ́ tó kú lẹ́yìn tá a bá fọwọ́ rẹ̀ tá a fọ gbogbo tó bá jáde lára rẹ̀ torí nǹkan ó jáde mm. ẹni bá ti wẹ̀ fún ọ gbọ́dọ̀ sọ wẹ̀ ta ó gbọ́ tó bá rí lábùkù láàrẹ̀ ọ gbọ́dọ̀ sọ́ta o mm. bọ́ọ̀ bá fẹ́ kọ́lọ́wọ́ tú àṣírí tiẹ̀ náà mọ́ tú àṣírí rẹ̀ mọ́ tú láṣírí tó àmọ́ nǹkan ó jáde sọ bá fọwọ́ rẹ̀ tán àwọn àfọgbò kan wọ́n ní àtún àwọn ará díẹ̀ àní gbé tán àti níjó tẹ̀lé akọ̀wọ́ra sí ẹ̀yìn ẹ̀ sókè díẹ̀ àwọn afọwọ́ tẹnu rẹ̀ báyìí pé àyíbá mọ́ táwọn ọ̀dọ̀tí kan bá sì ń bẹ tó yẹ kó jáde àwọn ọ̀dọ̀tí mi ó lè jáde so ájò káwọn ọ̀dọ̀tí lè jáde láti sí orí tiẹ̀ díẹ̀ bí dọ̀tí bá tó wá jáde àtútù bẹ́ẹ̀ fọ̀ padà hmm. gbogbo tá ń wí yìí a gbọ́dọ̀ sí small towel tá a fi bo torí kò lẹ́tọ̀ọ́ kọ rí bẹ̀ wọn o ọba ni àwọn obìnrin sóbìnrin obìnrin ò gbọ́dọ̀ rí o ọkùnrin sọkùnrin ni ọkùnrin ògbọ́dọ̀ ìwọ náà ògbọ́dọ̀ ibẹ̀ wọ́n ìṣebi téèyàn máa ń rí àwọn tí máa ń rí bẹ̀ láàrin ara wọn lọ́kọ àtìyàwó sógbẹ̀ tí wá sọkọ àti kódà tí wá sọkọ àtìyàwó ńgbà tó ti rí báwọn tán náà má tún ṣe bẹ́ẹ̀ náà ọ́ fi kinní ọ́ fi bo òjò bẹ̀rù náà so a lè wá fọ gbogbo tó bá yẹ ká fọ abáfọ́ a wá bẹ̀rẹ̀ sí ní ṣàlù àláfóun náà gẹ́gẹ́ bá ti wílẹ̀ kan tí ah. a bẹ́ kí wá sí pò ń fẹ́ lọ rí kírun àmọ́ tó ń fẹ́ lọ rí ṣe àfá òkọjá bẹ́ẹ̀ hmm. ìbéèrè tí ó lọ rí dáhùn oníbi tí ń lọ afẹ́kọ̀ọ́ náà kó wá wà ní mímọ́ láti lọ pàdé ọlọ́run ọba bákan náà a ọ̀rọ̀ à ń wẹ̀ fókù ìkátúpà kí ara wa náà gbọ̀rọ̀ ti lọ́bẹ̀ yìí ó gbọ́ àwọn ìyá wa pókù kan bá kú ẹwà gbọ́ngbà tán ìmáàmù kò lè wẹ̀ fókù obìnrin obìnrin náà ní kó máa wẹ̀ fún inú wa wọ̀n yà lẹ́nu gbogbo àwọn tó láwọn lásàlátù la kí lẹ́wọ̀n ṣe ń bẹ̀ tọ́ ẹ̀ mọ́gbé eléyìí ṣe òkú ó wá kú àṣẹ máa wáyà súnà kan tí ń gbé nọ́mbà kínní kan káàkiri tí ń gbé síríìtì ẹlẹ́kẹ̀ẹ́jọ ká tó wá lè ríbi láwọn ẹ̀kú hmm. kí mùsùlùmí máa ń wà tí ò ní mòkú wẹ̀ amálára àdánwò tó bá wa ni pé a ti sọ òkú mùsùlùmí dẹ̀rù jẹ̀jẹ̀ ẹlòmíì náà a lè ṣàlàyé fún amẹ́rùmbá hmm. ó ti wà àwọn eré Yorùbá ti wá dọpọlọ rẹ̀ rú hmm wọ́n ti jó rókù níbi pé tó kú wa ilé kú báyìí wọ́n pẹ́ apẹ̀lómì ni o hmm. lára àwọn àgbákò tẹ́lẹ̀ fíìmù táwọn tó ṣe fún wa nù. wọ́n wá di ẹrù jẹ nínú Islam òkú ìṣẹ́rù jẹjẹ kódà nu tó da ni pé bókù bá kú tá bá wá bẹ̀ wá kí wọn ká tún yọjú sókù fún ara rẹ̀ kódà ní atú sí ọba sasọ bò á síjú kú á kú òlójú ẹ̀ hmm. kódà tó wá gbọ́dọ̀ júlẹ̀ á fọwọ́ pa ojú ẹ̀ wálẹ̀ kódà wọn ní ká tún kíìsì ẹ̀gẹ́ pàápàá tẹ́gbẹ́ ìsìláàmù fẹ́ ká ṣò lọ́ọ̀bù fún okú àmádánwò tó bá wa ẹ eh, ọlọ́run làwa lẹ̀ yorùbá o níbi òkú bá ti kú báyà fà àkọ́kọ́ ni pé àwọn èèyàn níṣòro yàrá wọn ẹlẹ́ẹ̀kejì gbogbo léhùn wọn lè ti lépa nílọ́dé wọn ti nírò ní pé bóyá òkú máa ń dìde eh, nígbà ọgbà gbé sí wọn lọ pa ni ọ pa o ọ̀pá òkúkùn ní dìde kọ́lọ̀ mọ́sà fún zero eight one three three three one three one seven two lẹ́ẹ̀kan sí zero eight one three three three one three one seven two àbí ká pè sórí zero one three four three eight four three eight lẹ́ẹ̀kan sí zero one three four three eight four three eight nam nígbà tí ẹ̀ ń bá ọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan ẹni tí ara òkú bá dọ̀tí tó bá gba kí wọ́n fi kànkàn ẹ̀ àtọ̀ṣẹ kan fi fọ́ ẹlòmíì lè mọ́ gbọ́ bẹ́ẹ̀ wọ́n yé kó wá rò pé ó kéré tábà ti fi kankan àtọ̀ṣẹ fọ́ àti ìwẹ̀ fọ́kù lónìí. Hmm. so ẹ̀dá asalaamu aleykum. naam. ok ọ̀dà ẹ máa bá wa ká lọ náà a sì wà lórí ẹ̀ wọ́n ní ìwẹ̀ jẹ́nàbà pé àwọn tẹ́ ń join program ni ọlọ́mọta fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ a ti ṣàlàyé níwọ̀nba nípa ọ̀rọ̀ jẹ́nàbà pé ìkan àlùgọ́sùlò lè kámílù ìkan àlùgọ́sùlò lè mọ́dìrì ìkó lálù àlánú ìkó ní ní àlù àlánú àwọn bí táwọn ti join ká lórí Facebook lẹ join ó rọrùn dáadáa mm. tó bá parí tán ẹ lè lọ tún fídíò ní wò ní àti ìbẹ̀rẹ̀ ká lórí rédíò lẹ́ ti ń gbọ́ oyin wò sí ó lè mọ̀ sí ìtúngbọ́n mọ́ àmọ́ mm. àsọpẹ́ lè padà sórí rédíò orí Facebook à ń pe péjì kan ní the voice of truth ẹ tẹ bá lórí péjì yìí program yìí lọ ń bẹ lọ́wọ́ hmm. èyí tẹ ẹ bá gbọ́ ẹ padà gbọ́ bí ẹ fẹ gbà. ẹ béèrè. ṣé kìíní ni wọ́n máa fi wà ibi ojú ara òkú yẹn. bẹ́ẹ̀ni. wọ́n wá fẹ́ wẹ ibi ojú ara yẹn báwo náà ṣe máa ń ṣe. ayiwa. Mm. Ọlọ́mọṣà àṣàn ní ìbéèrè yìí ní ẹ̀sọ̀ lóore, ó dàbí pé àwọn kéèsì Nàìjíríà náà ti pẹ̀, ọlọ́mọṣà bá aṣọ lẹ́sọ̀ lóore àwọn ní tàbá nígbàtà nìkan fi nǹkan bú ìbò ni wọ́n ti wá wo ojú ara rẹ̀ mm. ẹ̀wọ́n ni abẹ́ ṣẹ́rá bẹ́ aṣọ òun mm. lẹni tí ó bá wẹ̀bẹ̀ ó kọ̀wọ́ bọ̀ ọwọ́ lè débẹ̀ Ah. àmójú ni ògbọ́dọ̀ ṣe kí ni àfi tó bá wáyé báyìí mistake ló kù hmm. so bó ni ó ti wá dami sí ẹ ó lè dami sí látòkè rẹ̀ náà ṣẹ́ni tó bá ń dami sí látọwọ́ ọkùn báyìí omi ni ó mọ̀ sọ̀rọ̀ ibà ní ìsàlẹ̀ ó sì lè mọ dami látàbẹ́ náà kó sì mọ kọ́wọ́ bọ̀ ní àtàbẹ́ àmọ́ wọn gbọ́dọ̀ síbẹ̀ ń kalẹ̀ hmm. ọwọ́ ní Islam fi ṣe fún mùsùlùmí hmm. láti rí pé mùsùlùmí ẹ̀sìn yìí mọ̀ lálàáfíà púpọ̀ mùsùlùmí ti máa ń bẹ láyé ẹni ọ̀wọ̀ ni bó bá tún wá kú tán náà ẹni àpọ́nlé ni tó ẹ̀ẹ̀kan gbọ́dọ̀ ṣe bá su bàṣùkẹ wà rúbíà ebó ti kú ẹkàn máa sí ara rẹ lọ irọ́ ẹ gbọ́dọ̀ bọ̀wọ̀ ààyè yẹn ọlọmọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ wallahu ta'ala. ẹnìkan tó béèrè lẹ́ẹ̀kan tó béèrè mm. béèrè méjì mm. lẹ́yìn tó béèrè pé kí ló dé ta máa ń tú àṣírò sí ìdánbọ̀ ó tún wá béèrè pé bóò ni kíkí ní bá ṣe máa kí ni ìdájọ́ kámọ̀tẹ̀ fún rẹ ní ní. eléyìí náà ọlọ́mọ ṣàṣàánú wa ni a ti ṣàlàyé rẹ̀ láìmọye ìgbà ní ó dà lórí rédíò ń bì náà hmm. lára àwọn béèrè táwọn èèyàn kọ́kọ́ béèrè ńgbà tá a bẹ̀rẹ̀ náà ni. Hmm. Eh, ọ̀rọ̀ à ń kí rẹ ní oríṣiríṣi wá àti láti sọ ń pa rẹ̀ hmm. eh, islam ní standard tiẹ̀ tó gbé kalẹ̀ hmm. bí ẹ fẹ́ kíra yín ní ti islam wa ni pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu kẹ́ni yọ káàrọ̀ sí dáná pé hmm. wa alaykum salaam wa rahmatulah kíkí islam gbogbo tó bá ti yàtọ̀ sí léyìí eh, islam ma irú yìí o wa alaykum salaam wa rahmatulah. ok wọ́n aṣọ àbí náà hmm. ọlọ́run san ọlọ́run san bàbá wa yìí náà ní ẹ̀sán rẹ̀ a ní aṣọ ọ̀pá mélòó òun la máa ń lò fún obìnrin tàbá fẹ́ di aṣọ hmm. ọlọ́mọṣà fún alágbọ̀yọ́ rẹ̀ hmm. ṣẹ́rí tàbá fẹ́ wẹ̀ tàbá fẹ́ di òkú láti ní ọ̀rọ̀ ìdídí ọ̀rọ̀ mélòó náà àmọ́ bẹ́ẹ̀ ni béèrè wa pọ̀ sílẹ̀ ni ṣẹ́rí ó kéré jù ìpele aṣọ gbọ́dọ̀ máa lọ bí mẹ́ta fóbìnrin àwa ní ọ̀pá bí ẹni tá àtóbi àtọkùnrin làwọn yìí o hmm. ẹni tá a bá fẹ́ dì òkúta fẹ́ wé láṣọ bó bá ti rí ni ó ju iye aṣọ tá a lò hmm. ẹ̀gbọ́ hmm. ọmọ tí ò mẹ́wàá lọ ṣe àpò níbi ó ti ga mọ́ ẹ gbọ́dọ̀ má sọ ọ̀pá mẹ́wàá tẹ̀lé fẹ́ fi derú ẹ̀ Hmm. ẹlòmíì sí ọmọ fifty years ni òun gán lè ga jù yìí lọ hmm. ẹni bàbá seventy gbogbo ojú mọ ó lè mọ gíga rẹ ó lè mọ pọ ẹsẹ ẹlòmíì kò jọmọ thirty years lọ òun ló ń ga lọ sọ́dọ̀ yìí so ẹni pé òkú bá ṣe ga tó òun ni ó sọ ọ̀pá mélòó là á lò hmm. àmọ́ sẹ́ni tá gbọ́dọ̀ kàn sọ́ọ̀rì ìpele aṣọ tá àbí máa ń di òkú mẹ́ta ni kó jẹ́ ìkan ó tóbi gbalasa ó lè tóbi ọ̀pá méje àpèjúwe mo ṣe o hmm. bókù bá ti tó oníkíni o òní ó sọ bẹ́ẹ̀ hmm. sọtọ́kù ní bá sẹ́ra tó lára dáadáa ẹ̀lú aṣọ bí ọ̀pá méje kó wà sálẹ̀ aṣọ bí ọ̀pá mẹ́fà kó wà lórí ẹ̀ aṣọ bí ọ̀pá márùn-ún kó tún wà lórí yìí o so tá a bá wá dé èyí tó jẹ́ ọ̀pá márùn-ún lákọ̀ọ́kọ́ fi wé ná hmm. tí ó sì bo ogbó ara rẹ̀ ká ló tún wá tóbi ju kójú bẹ́ẹ̀ lọ àmọ́ increase ẹ̀ bí wí àti má pè júwe wáyé sọ̀rọ̀ bá fi yíò ń wé tán bá ti gbá ti wé yíò á tún wá mọ́lẹ̀ kejì àwọn aṣọ wọn á tò wọ́n tẹ̀léra wọn ni ṣẹ́rí tó tóbi jù láwọ̀kọ́ gbé sísàlẹ̀ báyìí ní wà pátápátá èyí tó tẹ̀lé ó ní yóò tẹ̀lé èyí tó wá kéré jù ní ó ní yóò wá dópin ẹ̀ òun láwọ̀kọ́ wá fi wé abá fi wé tán èyí tó ti tóbi sí kéèkì tẹ̀lé ájé kí ni átúfi yóò náà wé ah. èyí tó wá tóbi pátápátá ó ní àwà fi wé gbẹ̀yìn abá fi gbogbo ẹ̀ wé àwà mú okùn àwà fokùn ní àwà fi dì í okùn nídìí tán ni a fi máa fi dì í hmm. ká sọ tá a wé mọ́ra òun kó lè mọ́ tù ú nígbà bá ń gbé lọ bí sàárè kó wá jọ okun òjámọ̀ kankan ìtẹ́lẹ̀ yóò tún máa pé okun obìnrin mm. kàtà okun ẹ̀ lọ́nà mẹ́sàn-án <laughs> okun ọkùnrin kàtà rẹ̀ ní ọ̀nà méje yìí wò lákọlẹ̀ o so gbogbo ní tó mú kókó ni pé tó kù yẹn ò bá di pé kó gùn tó ẹ̀ta ẹ̀sùn míì mọ́ hmm. kó gùn tó ẹ̀tún sùn míì mọ́ kókó ni ò jámọ̀ kankan olóòjá sí okun yẹn a padà ń tú padà tó bá di pa gbókùdénú sàárè tán a wá tú okùn kú òǹbẹ́ nítorí pé kò yẹ kí a wá tú yóò wá kú aṣọ nìkan nígbà tá a bá bo òkú mọ́lẹ̀ so hmm. bí a ti máa ń wé òkú nù hmm. tó àwọn ẹwà nípa oríṣiríṣi ọ̀nà àwọn míì wà máa ń gbà hmm. wọ́n lè ní ẹ ṣáà máa wé ṣé ó yẹ ká wé láwà ní fún gẹ́gẹ́ bíi pàáfà ni àbẹ́gẹ́ bíi pé ìmáàmù ni gbogbo yìí náà ò làwọn àfáà sọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n àwọn yìí wọ̀nyí ṣe pé nǹkan tó wá jẹ́ lálàlá àbí dólé lágbọ́dọ̀ hmm. kódà ó láwọn ọ̀rọ̀ míì lórí ẹ̀ sọ hmm. àmọ́ èyí tó jẹ́ kókó ni pé ká di òkú ká fi rú àwọn aṣọ báyìí ká fi dì í bẹ́ẹ̀ náà ni tó bá sì jẹ́ obìnrin náà àwọn tí a gbọ́dọ̀ sọ lára rẹ̀ òun ọ̀rọ̀ náà Allahu Ta'ala ìyóò tí ó ti kọ́ tí. gbogbo àwa tí a bá pé ẹja rí pé a yí rédíò wa sílẹ̀ dáadáa. ok text message ní ẹgbẹ́ wa dọ́gbẹ́ka. nọ́mbà tí a pè sí ni zero eight one three three three one three one seven two lẹ́ẹ̀kan sí zero eight one three three three one three one seven two àbí ká pè sí zero one three four three eight four three eight lẹ́ẹ̀kan sí zero one three four three eight four three eight. ó dà pé question tí wọ́n send ní text message yẹn. No. wọ́n ní. ọjọ́ ń lọ tẹ́ ẹ̀ bá ti rí ẹ̀ ìdíwọ́ ẹgbẹ́ kọ́ọ̀lù tó ń wọlé torí àsìkò orí rédíò yàtọ̀ sórí ìṣẹ́jú kọ̀ọ̀kan àsìkò nílọ aláhùn sàánà. asalaamu alaykum. ọlọ́run kò parí sọ̀rọ̀ wa. ẹ bá a ṣe ìbéèrè ní kíákíá. ẹ dọ́kítà mo fẹ́ bẹ̀rẹ̀ pé tí obìnrin bá ṣẹ̀ṣẹ̀ bímọ. náà. ìyẹn ẹjọ́ fà ìyẹn máa ń sábà lórí ẹjọ́. ok. Ah, tó bá ṣe pé àwọn ìyá wa tí wọ́n béèrè hmm. wọ́n bá ti gbọ́ ẹ̀kọ́ tí kò kí ni wọ́n kàn kàn mọ́ dùn wọn lówó tó bá yẹ kí wọ́n ti gbọ́ àlàyé béèyàn ti máa ń wẹ jẹ́nẹ́bà bá ti ń wẹ jẹ́nẹ́bà náà láti máa ń wẹ obìnrin tí ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ̀ bá dá hmm. so àwa máa gbé tán fẹ́ kákan sọ̀rọ̀ lé lórí mẹ́ẹ̀ àwọn kinní kan tí kan máa ń kúrú wẹ̀hún tóbìnrin bá fẹ́ wẹ bóyá wẹ nǹkan oṣù àbẹ́wẹ̀ ìwẹ̀ ó bímọ wọ́n ní kó wá nǹkan tó bá lóorùn díẹ̀ nígbà tó bá wẹ̀ tán kó fi síbi tí ó bá padà wọ̀ síbẹ̀ hmm. kí ló fà ní pé ààyè yẹn ààyè tó ní òórùn tó máa mú wá ni so kó òórùn yẹn bá lè dín tí ó lọlẹ̀ níwọ̀n hmm. òun náà ṣe ní kí agbègbè ọ̀nà yìí hmm. ní ṣókí ìtàlẹ̀sáré sọ nípa yóò nù. Uh, ẹni tí ó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ó ní dádì òun orí Christian ni ó ń lọ sí chọ́ọ̀chì wọ́n wá ní kóun fóun ní owó mọ́tò ṣé òun lè fún un ṣé halali ni àbí haram. ẹ ọlọ́mọṣà fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ẹni tó kan mùsùlùmí ò ní pé àwọn tó bá jẹ́ òbí wa a gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn àwọn tó bá jẹ́ òbí wa a gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn ní tá a gbọ́dọ̀ fi rárá wa lọ́wọ́ ni pé làkúndínú kún wàlẹ̀dín so tí bàbá bá béèrè nǹkan lọ́wọ́ ọmọ rẹ̀ ọmọ lẹ́tọ̀ọ́ láti fún bàbá rẹ̀ tó tí bàbá bá ti wá pé tọ̀ ẹ̀sìn tí bàbá ń ṣe rèé tí bàbá ò bá ti ní mo wo wa ń wá fi ṣe ẹ̀sìn mi yìí hmm. ah, èyí ò lọ́mọ òkú ah, èmi ò lọ́wọ́ làkúndínú kún wàlẹ̀ ẹ̀dẹ̀ gẹ́gẹ́ bí dáadáa sí bàbá sọmọ irú eléyìí ó gbọ́dọ̀ máa lọ láàrin àwọn méjèèjì hmm. ọlọmọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ hmm. ah, ẹnìkan béèrè béèrè nínú àwọn tí ń wò lórí online wọ́n ní tẹkbírù mélòó ló wà nínú sọ̀látìl jànáza èèyàn ni pé ẹ̀mí ìlú là máa kábàárà ń bẹ ọlọmọṣà fún alágbọ́yé rẹ̀ bí a ká sọ báyìí èyí tó kéré jù Hmm. tó kéré jù hmm. tá a máa ń ṣe oníkà ah. kábàrà lẹ́ẹ̀mẹ́ta ìtò hmm. kéré jù nù pátápátá dó ara àwọn àfá kan tó fẹ́ sọ méjì náà àmọ́ ìhun ó jìnà púpọ̀ àmọ́ tó kéré jù oníkà kábàrà ní ẹ̀mẹ́ta tó èwo ló wá pọ̀ jù sẹ́mẹ̀rin ló wá pọ̀ jù ẹ̀mẹ́rin kọ́ ló pọ̀ jù alẹ́ kábàrà kódà lẹ́ẹ̀márùn-ún àkọlẹ̀ gbé wá àkọlẹ̀ gbé ẹ̀mẹ́je wá gbogbo ẹ̀ ló sì lálàáfíà látọ̀dọ̀ àwọn sọ̀hábì àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam so ló fi jẹ́ pé àwọn ààyè gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹlẹ́bìnrin wa ni àtàwọn akábàrà mẹ́rin tán atúkà ilé karùn-ún kí la máa ṣe ẹ̀ àmọ̀ṣàdúà náà ni àmọ̀ṣàdúà fókun àmọ̀ṣàdúà fókun àmọ̀ṣàdúà fáwọn aláyé tán because ẹ rí àdúrà tá à ń ṣe òyìnbó tá à ń fi sókù lára wọn ó dàbí ìgbà tá à ń bókun ni bẹ̀bẹ̀ wájú Ọlọ́run ni hmm. ẹ mọ bí ọmọ tó ṣẹ̀ tó náà wá mọ̀ kóhun tó wá bá ní ìdí pé ẹ̀dàkùn wá pa àwọn àgbàlagbà ládùúgbò ẹ̀dàkùn wá lọ bá ń bẹ bàbá mi ò bẹ́ẹ̀ láti rí ẹrú níwájú ọlọ́run àti iṣẹ́ lọ́run a wá fẹ́ kí àwọn mùsùlùmí jàǹkàjàǹkà kan kójọ ẹ̀dàkùn ẹwà bá ń bẹ̀bẹ̀ níwájú ọlọ́run sọlọ́fẹ́sì tí kábàrà ní bá ju mẹ́rin lọ kò tí ì sí láìfí tó bá ń jẹ márùn-ún tí ń jẹ méje kó Allahu ta'ala alam ọlọ́mọṣà fún alágbọ̀yé ọ̀rọ̀ àwọn ní text message yìí ṣé yóò sì máa. <laughs> nọ́mbà tí a pè ni zero eight one three three three one three one seven two. náà. asalaamualeykum. Aleykum salaam. Hello. Hello. Naam. Kíákíá ìṣẹ́jú méjì lókùtà ní. okay ọlọ́run sọ wọ́n ní pé ìlú ni mm. ìlú kọ́ <laughs> alimatu sàdíyà ìlú kọ́ mm. àmọ́ ìran wọn ní jẹ́ sáàd lọ́bí aṣọ́jú àwọn mm. tábálẹ̀ àlímọ̀ yìí pé àlímọ̀ ran sáàdù sáàdù ló wá di kí ni o sàdíyà but ìrìnjú ẹ̀kan fẹ́ sọ fún wa pé ń ló ẹni tá a ó kọ ẹni tá a fẹ́ sọ Halima ní jẹ́ ṣe pé ẹni ní oníkálukú wa ti mọ̀ nínú ìtàn tó ṣe pẹ̀lú anábùwà Muhammad sallallahu alaihi wasallam so Halima gẹ́gẹ́ wá ló kọ rẹ̀ ah, tó jẹ́ ìran àwọn bànú Sa'ad mm. náàbí wá ń pè ní Halimatu Sa'adiyya mm. Halima ran Sa'adu amọ́gbà tí ìmọ̀ òjòkó tó lọ́dọ̀ ti wálẹ̀ Yorùbá yìí abáfà Halima lẹ́ a bá ń pè ní sàdíyà ẹwà ní gbogbo kálukú nìsí ìyá sàdíyà bàbá sàdíyà àti sàdíyà ìtò wa pọ̀nù ní ìwà tó ti ẹ̀ka ká ló kọ ẹni lábẹ́ sọ ni o nítorí ẹ̀ka mọ̀ sọ́ra wa ní kínú Halima iye gangan ló kọ ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àwọn tí wọ́n bá ti ń pè wọlé àwọn ni wọ́n sàlámà àkíyèsí nu ẹ̀yin tẹ́yìn fẹ́ gba ìpè wọn ẹ̀yin ò retí kan sálámà káwo wá dá sálámà padà lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn tí ń ṣètò rédíò àwọn náà máa ń fi sálámà pàdé àwọn tí wọ́n bá pè mm. àmẹ́ni tí ń pè ń dájọ́ rẹ̀ bí ẹni tí ń wọlé bọ̀ ni mm. ẹni tí bá ń wọlé bọ̀ ni ó salamu mm. àwa làwà gba sala islamu ó gbọ́n kan ló kọ́ wa tán bàbá pọ̀ bàbá kéré ta ló ẹ̀kọ́ ọkọ̀ salamu islamu sọ sí ẹni rìn lọ ẹni wà lórí ìdúró ta ní salamu síra wọn gbogbo ẹni islamu kọ́ wa ọlọ́mọṣọ àfọ̀n alágbọ̀n rẹ̀ ẹ̀ka texas yìí ń ká fi parí ẹ̀ torí pé àsìkò wa ti tó. wọ́n béèrè pé ọkùnrin tó ṣe pé ó ní owó àbí tó ní ẹ̀tọ́ kan lórí obìnrin tí ó ṣe nìkan pẹ̀lú ṣe pé obìnrin náà wá fi ọmọ lẹ̀ sọ́dọ̀ ẹni náà lọ fẹ́ ẹlòmíì ìyẹn kí ẹni tó ti so yìí obìnrin obìnrin wá kú òǹlé rẹ̀ kó lọ rí fẹ́ lómi lára pálapàla tó pọ̀ nílẹ̀ Yorùbá nù obìnrin èdèdè kú òǹlé ọkùnrin kan máa kú lọ́lé ọkùnrin mi okùn tó bá yẹ kí lóòótọ́ lẹ so yìí jára yín o okùn kan ti ń bẹ lọ́rùn rẹ nu tókùn kan ò bá tí ì kú ò lọ́rùn rẹ ò gbọ́dọ̀ so mí ìmọ̀ra rẹ lọ́rùn mm. so tí akídùn nìka ìkan ìbá ìbàjẹ́ tẹ̀ tí ì kọra yín ọ̀ tí ì lè lọ rí fẹ́ ẹlòmíì ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kọ́lọ́mọṣà ṣàánú wa náà wàhálẹ́kùn mọ́ sára mọ́ra ọ̀tọ́lá ayé nìkan náà hmm. náà náà kíákíá ẹ̀dá fún náà ẹ̀yìn tó ṣẹlẹ̀ ní pé ká gbìyànjú kí wọ́n wẹ̀ fún ẹnu tán bá lè rí wẹ̀ fún nínú ara rẹ̀ kí wọ́n gbìyànjú àti ìwẹ̀ fún àwọn lásìkò wá ti tó ọlọ́mọṣà fún alágbà sáyé láhùn àṣẹlẹ̀ màálà abdika rasulika muhammad alali wa sábẹ̀ subhanaka allahumma hamdik ashhadu an